ọ̀rọ̀ sheik nínú àwọn ìbéèrè tó súnwà ń bí oníbèrè sí ìbéèrè wọ́n ní bẹ nínú tí àwọn ti rí gbọ́yé ní pé bàbá kíra wa ó ní nǹkan tí ṣẹ̀yà fi láti ń pé ká fi kíra wa wọ́n ní ọ̀rọ̀ kan lọ níta lásìkò yìí látàrí àwọn àfá kan lọ́sọ̀rọ̀ kan àmọ́ ọ̀run ti wá di tọ́wọ́ fọ́nká lílé bíi pé àfá ẹ̀ ní àyà tí ọlọ́run ti sọ pé ká mọ́ tẹ̀ fúnra wa ní pé táwọn ti gbọ́ yìí pé ká mọ́ tẹ̀ ní àyà òun sọ kò ní kí á mọ́ kúnlẹ̀ wípé ẹ dákun ẹ bá wọn sàmọ́lẹ̀ kan ká sí irú ìṣẹ̀ṣẹ̀ ọwọ́ báyìí látàrí àwọn tó bá tún rí irú nǹkan báyìí gbọ́ wọ́n ti mọ̀ pé ìsọkúsọ tó pọ̀ ni ẹgbẹ́ àwọn báyìí sọ. àwọn ọ̀rọ̀ báyìí ní òfurufú rà ní ìbá ti gbé sí mẹ́jọ làákà yìí èyí ti rí pé ọ̀rọ̀ rán dáadáa ni so wọ́n yẹn máa tẹ̀ wọ́n yẹn máa kúnlẹ̀ bí ẹni bí ẹni lọ pé wọ́n yẹn máa wọ́n yẹn máa ṣe wọ́n yẹn máa sùn sọ̀rọ̀ èwo ló burú jù méjèèjì ẹ̀wọ̀n ni òní á mọ́ òní á mọ́ já wẹ̀ àbí wọ́n kàn ní á mọ́ sùnmọ́ bí oúnjẹ láti jẹ ìjọjà àwọn ẹgbẹ́ wọn yìí náà wọ́n jà wọ́n kàn ní ká mọ́ sùnmọ́ bí oúnjẹ ọ̀yà kí ló wù yìí nìyí so aṣáàyè gbogbo àwọn ṣùgbọ́n àwọn ìrújú tí ò ní ìtumọ̀ yìí mi ò pé a nídìí àròyé kan lórí àlòyé rẹ̀ adínú wa ọ̀rẹ́ yìí. الإسلام واضح وشريعة الله واضحة السنكلية الأوامر àwọn àṣẹ olúwa àwọn tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ kò clear irú eléyìí nìsín kí ni ìtìyàn fẹ́ fi ìgbà tí yẹn kàn fi rẹ̀ ṣeré àbí ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ èyí tó túmọ̀ sínú gbogbo àwọn èèyàn báyìí so àwùjọ ni orí bó ṣe rí ó fi fún irú wọn lọ́rọ̀ sọ ayé sì dáyé owó tó bá wọ́n kálukú ní ìfẹnusọ ṣùgbọ́n kì í àmọ̀ nǹkọ́ àtàtìbọ̀tán àbẹ̀rù wa subhanahu wa ta'ala kó mọ̀ fi àgbákò wá síbi téèyàn ti kó mọ̀ já sí àgbákò kéèyàn wá tó sí àgbákò kó ṣe ń fúfú yẹ kó mọ̀ lọ sí síbi ẹ̀sìn olúwa ọmọdé yẹn ò dáràn kò sí èyí tó dáa nínú ẹwúrú eléyìí nìsín ẹwúrú gbà tí yẹn ṣeré nígbà tí yẹn fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ látàrí wẹ́rù mi ṣe ń lè wọ́n kóun kàn fẹ́ wí nǹkan tuntun kóun kàn wí kinní kan ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ gbogbo orú àwọn tí wọ́n máa ń sọ rere àwọn tí wọ́n kàn fẹ́ wọ́n kàn sáà wí kinní kan táwọn yóò sọ kọ́lá ìmọ̀ fi ṣe ṣé olè lọ ẹkọ́ fọ́nká ní gbọ́ for the first time náà ọ̀là kò lè hàn والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد